Iṣẹ́ àwọn àpọ́stélì orí ogún. Nígbà tí rògbòdìyàn náà kásẹ̀, Pọ́ọ̀lù ránṣẹ́ pé àwọn ọmọ ẹ̀yìn Jésù, ó gbà wọ́n níyànjú, ó sì dágbére fún wọn, ó bá lọ sí Macedonia. Bí ó ti ń kọjá ní gbogbo agbègbè náà, bẹ́ẹ̀ ni ó ń gba àwọn ènìyàn níyànjú pẹ̀lú ọ̀rọ̀ ìwúrí púpọ̀ títí ó fi dé ilẹ̀ Gíríkì. Ó ṣe oṣù mẹ́ta níbẹ̀, bí ó ti fẹ́ máa lọ sí Syria. Si ó rí i pé àwọn Júù dìtẹ̀ sí òun ó bá gba Macedonia padà Sópátà ọmọ Pírúsì ará bá a lọ bẹ́ẹ̀ náà ni Aristakọ́sì àti Sẹ́kúndù ará Tẹsalóníkà ni wọ́n Gáyò ará Dábè àti Tímótì náà bá a lọ àti Tukikọ́sì àti Tirofimọ́sì àwọn jẹ́ ará Asia àwọn tí a wíyè síwájú wa lọ wọ́n lọ dúró dè wá ní tíróàsì àwa náà wá wọkọ̀ ojú omi ní fílípì lẹ́yìn àjọ̀dún àìwúkàrà a bá wọn ní tíróàsì lọ́jọ́ karùn-ún méje ni a lò níbẹ̀ ní alẹ́ ọjọ́ sátidé a péjọ láti jẹun Pọ́ọ̀lù wá ń bá àwọn onígbàgbọ́ sọ̀rọ̀ ó ti wà lọ́kàn rẹ̀ pé lọ́jọ́ kejì ni òun ó tún gbéra nítorí náà ó sọ̀rọ̀ títí dòru àtùpà pọ̀ nínú yàrá òkè níbi tí a péjọ sí ọ̀dọ́mọkùnrin kan tí ó ń jẹ́ yútíkù jókòó lórí fèrèsé ó ti sùn lọ níbi tí pọ́ọ̀lù gbé ń sọ̀rọ̀ lọ títí nígbà tí oorun wọ̀ ọ́ lára ó rí bọ́ sílẹ̀ láti orí pẹ̀tẹ́ẹ̀sì kẹta nígbà tí wọ́n ó gbé e, ó ti kú pọ́ọ̀lù bá sọ̀kalẹ̀ ó gbá a mú ó dùbúlẹ̀ lé lórí ó ní. ẹ má dààmú nítorí ẹ̀mí rẹ̀ sì wà nínú rẹ̀. nígbà tí ó padà sókè ó gé búrẹ́dì ó jẹun ó wá ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ títí ó fi di àfẹ̀mọ́júmọ́ ó bá jáde lọ wọ́n mú ọmọ náà lọ sílé láàyè èyí sì tù wọ́n nínú lọ́pọ̀lọpọ̀ a bọ́ síwájú a wọkọ̀ ojú omi lọ sí asọ́sì. Si níbẹ̀ ni a lérò pé paul yóò ti wá bá wa tí òun náà yóò sì wọkọ̀ òun ló ṣe ètò bẹ́ẹ̀ nítorí ó fẹ́ fẹsẹ̀ rìn dé ibẹ̀ nígbà tí ó bá wa ní asọ́sì ó wọnú ọkọ̀ wá a bá lọ sí mítílénè ní ọjọ́ kejì a kúrò níbẹ̀ a dé òdì kejì erékùṣù kíósì ní ọjọ́ kẹta a dé Si ní ọjọ́ kẹrin adé mílétù nítorí paul ti pinnu láti wọkọ̀ kọjá éfésù kí ó má bàa pẹ́ púpọ̀ ní asia nítorí ó ń dàníyàn pé bí ó bá ṣeé ṣe òun fẹ́ ṣe àjọ̀dún pentikọ́stì ní jerusalem láti miletu paul ránṣẹ́ sí éfésù kí wọ́n lọ pe àwọn alàgbà ìjọ wá nígbà tí wọ́n dé ọ̀dọ̀ rẹ̀ ó sọ fún wọn pé ẹ mọ̀ bí mo ti lo gbogbo àkókò mi láàrin yín láti ìgbà tí mo ti kọ́kọ́ dé ilẹ̀ Éṣíà ẹ mọ̀ bí mo ti fi ìrẹ̀lẹ̀ àti omi ojú sin Olúwa ní ọ̀nà gbogbo nínú àwọn ìṣòro tí mo faradà nítorí ọ̀tẹ̀ tí àwọn Júù dì sí mi ẹ mọ̀ pé n kò dánu dúró láti sọ ohunkóhun fún yín tí yóò ṣe yín ní àǹfààní mò ń kọ́ yín ní gbangba àti nínú ilé yín mò ń tẹnu mọ́ fún àwọn Júù àti àwọn Gíríkì pé kí wọ́n yí padà sí Ọlọ́run kí wọ́n ní ìgbàgbọ́ nínú olúwa jésù ní ìsinsìnyí gẹ́gẹ́ bí ẹ̀mí ti darí mi mò ń lọ sí jerusalem láì mọ ohun tí yóò ṣẹlẹ̀ sí mi níbẹ̀ àfi pé láti ìlú dé ìlú ni ẹ̀mí mímọ́ ń fi àmì hàn mí pé ẹ̀wọ̀n àti ìyà ń dúró dè mí níbẹ̀ ṣùgbọ́n kò ka ẹ̀mí mi sí ohunkóhun tí ó níye lórí fún ara mi ohun tí mò ń lépa ni láti parí eré ìje mi àti iṣẹ́ tí mo gbà lọ́wọ́ olúwa mi jésù èyí ni pé kí n tẹnu mọ́ ìyìn rere orí ọ̀fẹ́ Ọlọ́run wàyí o èmi gan mọ̀ pé gbogbo ẹ̀yin tí mo ti ń wàásù ìjọba Ọlọ́run láàrin yín kò tún ní fi ojú kàn mí mọ́ nítorí náà mo sọ fún yín lónìí yìí pé bí ẹnikẹ́ni bá ṣègbé nínú yín ẹ̀bi mi kọ́ nítorí kò dáánu dúró láti sọ gbogbo ohun tí Ọlọ́run fẹ́ fún yín ẹ ṣọ́ra yín ẹ sì ṣọ́ agbo tí ẹ̀mí mímọ́ fi ń ṣe alábòjútó lórí rẹ̀ kí ẹ máa bọ́ ìjọ Ọlọ́run tí ó fi ẹ̀jẹ̀ ọmọ rẹ̀ ṣe é ní tirẹ̀ mo mọ̀ pé lẹ́yìn tí mo bá lọ àwọn ẹhànnà ìkookò yóò wọ àárín yín wọn kò sì ní dá agbo sí mo mọ̀ pé láàrin yín àwọn ẹlòmíràn yóò dìde tí wọn yóò fi irọ́ yí àwọn ọmọ ẹ̀yìn Jésù lọ́kàn padà láti tẹ̀lé wọn nítorí náà ẹ máa ṣọ́ra ẹ rántí pé fún ọdún mẹ́ta tọ̀sán tòru ni n kò fi sinmi láti máa gba ẹnìkọ̀ọ̀kan yín níyànjú pẹ̀lú omi lójú nísinsìnyí mo fi yín lé ọlọ́run lọ́wọ́ àti ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ tí ó lè mú yín dàgbà tí ó sì lè fún yín ní ogún pẹ̀lú gbogbo àwọn tí a ti sọ di mímọ́ n kò ṣe ojú kòkòrò owó tàbí aṣọ tàbí góòlù ẹnikẹ́ni ẹ̀yin fúnra yín mọ̀ pé ọwọ́ ara mi yìí ni mo fi ń ṣiṣẹ́ tí mo fi ń gbọ́ bùkátà mi àti ti àwọn ẹlẹgbẹ́ mi mo ti fi hàn yín pé bẹ́ẹ̀ ni a ní láti ṣiṣẹ́ láti ran àwọn aláìlera lọ́wọ́ kí a máa rántí àwọn ọ̀rọ̀ olúwa jésù nítorí òun fúnra rẹ̀ sọ pé ayọ̀ pọ̀ nínú kí a máa fúnni ní nǹkan ju kí a máa gbà á lọ. nígbà tí ó sọ báyìí tán ó kúnlẹ̀ pẹ̀lú gbogbo wọn ó sì gbàdúrà gbogbo wọn bá ń sunkún wọ́n ń dì mọ́ wọ́n ń fi ẹnu kò ó lẹ́nu èyí tí ó dùn wọ́n jù ni ọ̀rọ̀ tí ó sọ pé wọn kò tún ní rí ojú òun mọ́ wọ́n bá sìn ín lọ sí ìdíkọ̀